bá ti wọlé sínú ayé rẹ̀ ìmúra mùsùlùmí àti ìrísí mùsùlùmí bíi wíwọ aṣọ jílíbáàbù lílo ìborùn wíwọ aṣọ gbàgẹ̀rẹ̀ ìyẹn fún àwọn obìnrin níní irùngbọ̀n wíwọ ṣòkòtò tí kò balẹ̀ ìyẹn fún àwọn ọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò ní ní ìtumọ̀ gidi sí i kódà ó máa kórìíra rẹ̀ tàbí kí ó tún wà nínú àwọn tó ń gbógun líle tì í ọfà kẹta nìyẹn nígbà tó ti já sí pé ọfà kejì ti wọlé sí i lára kò ní fẹ́ wà nínú àwùjọ mùsùlùmí nínú àwùjọ àwọn kìrìsẹ́nì ni ó fẹ́ wà torí pé àwọn ni ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ àwọn ni alábàárò rẹ̀ àwọn ni onímọ̀ràn rẹ̀ ó ti sọ ọba sólómọ́nì onírègbè ó ti sọ di ẹni tí ó mọ bi léèrè béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn òkè ọfà kẹta tí ó wà wọlé sí lára òun ni pé ìmúra mùsùlùmí yóò mọ bí nínú yọmọ ní kí ni túmọ̀ kíyàn wọṣọ gbàgẹ̀rẹ̀ kíyàn daṣọ bojú kọ́ wá dàbí eléégún kí ni túmọ̀ gbogbo yẹn kí ni túmọ̀ kí young man young boy kọ́ wá dárúgbọ̀n sí kọ́ wá dàbí arúgbó èwo ni kí ṣòkòtò má balẹ̀ ọ̀fà ti gbà ọ̀fà tí àwọn kìrìsìtẹ́nì ta ó ti gbà ó ti ń daporú ẹ̀ ó ti ń daporú ọ̀fà. yóò wá máa múra ní ìmúra kìrìsìtẹ́nì tó bá jí ọkùnrin yóò fa irùngbọ̀n rẹ̀ ṣòkòtò rẹ̀ yóò máa tó bá jí obìnrin yóò máa wọ miniskirt yóò máa wọ backless hamlet oríṣiríṣi àwọn aṣọ táwọn kìrìsìtẹ́nì ń wọ̀ yẹn ni ó máa wọ̀ kódà tó bá di ọdún kérésìmesì wọn wọ́n jọ wọ aṣọ bàbá kérésìmesì ni òun náà rà bí ọ̀bà rówó ra sọ yóò ra fìlà bàbá kérésìmesì tí ó máa dé e yóò sì tan àwọn iná iná iná tí iná bàbá kérésìmesì yóò rà wálé gbogbo ìrísí rẹ̀ á chẹ́ǹgì kúrò ní ìrísí ti mùsùlùmí á wá bọ́ sí ìrísí ti kìrìsìtẹ́nì ọfà kẹta tó ti bá a ọfà kẹrin èyíkéyìí mùsùlùmí kò ké ó kò béèrè tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyí bá ti wọlé sínú ayé rẹ̀ kò ní kùlá láti fi ọmọ rẹ̀ sí ilé ẹ̀kọ́ àwọn kìrìsìtẹ́nì tàbí ilé ìkọ́ṣẹ́ wọn tàbí ilé ìkọ́ṣẹ́ wọn tí ilé ẹ̀kọ́ àwọn mùsùlùmí sì yí ká kò sì ní kùlá láti fi ọmọ rẹ̀ sábẹ́ àmójútó àwọn kìrìsìtẹ́nì nípasẹ̀ bí òun tó jẹ́ òbí ṣe jẹ́ abímọ́wò ọlọ́mọbẹ̀rẹ̀ ọfà kẹrin nìyẹn o ẹni tí ọfà kẹrin táwọn kìrìsìtẹ́nì ta nípasẹ̀ títọ́ka sí àlùkùránì lódì títọ́ka sí àdìsá nẹ́bì lódì tí ọ̀fà kẹrin bá ti wọlé síyàn lára tán òǹtẹ́rì ni wípé ọmọ tó bá ń bí yóò mọ fi wọ́n sí abẹ́ àmójútó àwọn kìrìsìtẹ́nì ilé ẹ̀kọ́ àwọn kìrìsìtẹ́nì ni ó kọ́ mọ lọ. tí ọmọ ẹ̀ bá fẹ́ kọ́ṣẹ́ ọ̀dọ̀ ẹni tó jẹ́ kírísítẹ́nì ló máa fi ọmọ ẹ̀ sí iléèwé mùsùlùmí ń bẹ láyìíká rẹ o àwọn ọ̀gá tó jẹ́ mùsùlùmí ń bẹ ní àrọ́wọ́tó rẹ o yóò nílé ẹ̀kọ́ mùsùlùmí pé àwọn tíṣà ti ń bẹ ń bẹ wọn ò gbọ́ òyìnbó iléèwé wọn kò sítáńdáàdì yóò wá lọ sí ilé àwọn kìrìsìtẹ́nì yóò lọ sí iléèwé àwọn kìrìsìtẹ́nì yóò kọ́ ọmọ ẹ̀dá bẹ́ẹ̀ nípasẹ̀ yẹn kí lọ́mọ padà di ọmọ padà di kírísítẹ́nì tó bá fi ọmọ sí ọ̀dọ̀ ọ̀gá tó jẹ́ kírísítẹ́nì nípasẹ̀ yẹn ọmọ rẹ̀ náà padà di kírísítẹ́nì ó tiẹ̀ lè jẹ́ ẹnìkan tí ò wulẹ̀ níláárí tó jẹ́ ẹni tí kò mọ ojúṣe ẹ̀ ní ojúṣe so yọ àmọ́ bímọ dàálẹ̀ kìrìsìtẹ́nì tọ́ba wá sọ pé òun fẹ́ bá a tọ́jú ọmọ rẹ̀ yóò ní àdúrà ń gbà yóò mọ fa ọmọ rẹ̀ yóò mọ fàlẹ́ wọn lọ́wọ́ níkọ̀ọ̀kan ọfà ti bá a ọfà kẹrin ó ti bá a ọfà karùn-ún èyíkéyìí mùsùlùmí kò ké ó kò béèrè tí èròǹgbà àti àfojúsùn tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyí bá ti wọlé sínú ayé rẹ̀ dípò kó gba mùsùlùmí sínú ilé rẹ̀ àwọn tí àwọn tó máa sọ ilé rẹ̀ tàbí ṣọ́ọ̀bù rẹ̀ di ṣọ́ọ̀ṣì ló máa gbà dípò kó gba mùsùlùmí sínú ilé rẹ̀ tó bá dá sí pé o ti kọ́lé o ti kọ́lé o ti kọ́ ṣọ́ọ̀bù dípò kó wá gba mùsùlùmí sínú ilé rẹ̀ gẹ́gẹ́ bí tẹ́nàǹtì kò ní fẹ́ bá mùsùlùmí gbé dípò kó gba mùsùlùmí sínú ṣọ́ọ̀bù kò ní gba mùsùlùmí sínú ṣọ́ọ̀bù yóò wá gba yóò wá gba àwọn Christian sínú ilé inú ilé tó kọ́ wọ́n ń pè rẹ̀ mùsùlùmí àmọ́ ọfà karùn-ún ti bá a kò fẹ́ bá mùsùlùmí gbé pọ̀ kò fẹ́ fi ṣọ́ọ̀bù ẹ̀rẹ́ǹtì fún mùsùlùmí nígbà tí ọba wa gba kìrìsìtẹ́nì sínú ilé kódà tó bá ní ilẹ̀ àwọn ló máa tà fún láti fi kọ́ ṣọ́ọ̀ṣì kí wá ní ó ṣẹlẹ̀ sí inú ilé rẹ̀ ẹni tó ń pè ní mùsùlùmí ṣàdédé lẹ́mọ̀ gbọ́ngbọ́ngàn gbọ́ngbọ́ngàn aago tí wọ́n máa ń dùn ṣọ́ọ̀ṣì wọ́n bẹ̀rẹ̀ ìsìn nínú ilé mùsùlùmí Allah ló mọ iye Allah ló mọ iye ilé mùsùlùmí tí mùsùlùmí kọ́ lòlù tó jẹ́ pé wọ́n ti sọ́ di ṣọ́ọ̀ṣì mọ́ lọ́wọ́ nípasẹ̀ pé ọfà karùn-ún ó ti bọ́ sí onílé yẹn ó ti bọ́ sí lára. ọfà kẹfà èyíkéyìí mùsùlùmí kòkè ó kò béèrè tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyí bá ti wọlé sí lára. tó bá ti wọlé sínú ayé rẹ̀ kò ní yé bá wọn kópa nínú ọdún wọn kò sì ní kùlá láti wọnú ṣọ́ọ̀ṣì fún ayẹyẹ ìgbéyàwó wọn ìsìnkú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí ọfà kẹfà bá ti wọlé sí mùsùlùmí yẹn lára yóò máa tẹ̀lé àwọn kìrìsìtẹ́nì lọ sí ṣọ́ọ̀ṣì nítorí pé wọ́n fẹ́ ṣègbéyàwó yóò tẹ̀lé wọn lọ sí ṣọ́ọ̀ṣì torí pé wọ́n fẹ́ ṣe ètò ìsìnkú ọ̀kan nínú wọn tó kú gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe nínú ṣọ́ọ̀ṣì yẹn pátá lòun náà bá wọn ṣe kò mọ̀ wípé mùsùlùmí tó bá lọ sí ṣọ́ọ̀ṣì láti bá wọn ṣe ìsìn lábẹ́ orúkọ ìgbéyàwó ni lábẹ́ orúkọ ìsìnkú ni ó ti kú nínú Islam torí pé ó ti lọ síbi tí wọ́n ti ń pe ẹlòmíì lẹ́yìn Allah òun náà ti bá wọn pè é wọ́n ti jọ ṣe ládùúà wọ́n ti jọ ṣe nínú àdúrà wọn wọ́n ti pe mẹ́ta lọ́kan sí lẹ́nu òun náà ti ṣe àmì ẹ̀sìn rẹ̀ sì ti bàjẹ́ ọfà kẹfà nìyẹn o ọfà keje èyíkéyìí mùsùlùmí kò ké ó kò béèrè tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyí bá ti wọlé sínú ayé rẹ̀ kò ní kùlá láti fi ọmọbìnrin rẹ̀ fún kìrìsìtẹ́nì níbi ìgbéyàwó tàbí kí ó fara mọ́ kí ọmọkùnrin rẹ̀ fi kìrìsìtẹ́nì ṣaya ọfà keje nìyẹn o tó bá ti wọlé sí mùsùlùmí lára ọfà tí àwọn kìrìsìtẹ́nì ń ta mọ́ àwa mùsùlùmí tó jẹ́ ọfà keje tó bá ti wọlé sí mùsùlùmí kan lára bí ó bí ọmọbìnrin tó tó ilé ọkọ lọ tọmọbìnrin bá mú kìrìsìtẹ́nì wá yóò fà lé lọ́wọ́ tó bá bí ọmọkùnrin tó tó ìyàwó fẹ́ tó bá ní kìrìsìtẹ́nì ló fẹ́ fi ṣaya yóò lòun fara mọ́ ọfà keje ó ti wọlé sí lára ni ọfà kẹjọ èyíkéyìí mùsùlùmí kòkè ó kò béèrè tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyí bá ti wọlé sínú ayé rẹ̀ kò ní láá láti fi kìrìsìtẹ́nì ṣaya tàbí láti fi kìrìsìtẹ́nì ṣọkọ òun gangan fúnra rẹ̀ ọfà kẹjọ nìyẹn o tó ń pèrè ní mùsùlùmí mùsùlùmá yóò fẹ́ kìrìsìtẹ́nì yóò fi ṣaya yóò fi ṣọkọ ṣe mọ̀ pé lánàá ẹni tí mò ń fún ní èsì ó ní màmá ọ̀hún jẹ́ àlàájá bàbá àwọn jẹ́ pásítọ̀ tó ní ṣọ́ọ̀ṣì tó sì níjọ ṣe ti iye ọfà tó ti wọlé sí àwọn bàbá wọn lára ó wọlé sí ara bàbá tó bí màmá rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí bàbá yẹn fi lè yọ̀ǹda ọmọbìnrin ẹ̀ tó jẹ́ mùsùlùmá ó yọ̀ǹda ẹ̀fẹ́ tó jẹ́ kìrìsìtẹ́nì sẹ́rí báwọn mùsùlùmọ́ mùsùlùmí tó bá fi lè fi kìrìsìtẹ́nì ṣaya tàbó fi ṣọkọ ẹ wò dáadáa ọfà kẹjọ nìyẹn ó ti wọlé sí lára ó sì ti ń jàporó rẹ̀ ọfà kẹsàn-án èyíkéyìí mùsùlùmí kòkè ó kò béèrè tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyí bá ti wọlé sínú ayé rẹ̀ gbogbo ìṣesí mùnàfìkì ló máa wà lára rẹ̀ gbogbo ìṣesí mùnàfìkì ló máa pèsè lára gbogbo ìṣesí mùnàfìkì ló máa pèsè lára. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń tẹ́ pè ní mùnàfíkì wọ́n máa ń tẹ́ pè ní mùnàfíkì ọlọ́run má ṣe wá ní mùnàfíkì o. odidi ọ̀rọ̀ mi nìyẹn o tí mo máa mú sọ ní ọjọ́ mìíràn ṣùgbọ́n ká lè rí nǹkan dìmú ta ni wọ́n ń pè ní mùnàfìkì mùnàfìkì ẹ̀sìn ni ẹni tí ó fi ìsìláàmù ṣe bojúbojú àmọ́ tó jẹ́ pé ó ń bá àwọn ẹlẹ́sìn míì ṣe ẹ̀sìn wọn. sọ́márì ìtumọ̀ mùnàfìkì nìyẹn. mùnáfìkì àdínì mùnáfìkì àdínì wà mùnáfìkì ìwà ó wà mùnáfìkì àdínì ó wà mùnáfìkì ìwà ó wà mùnáfìkì àdínì ni ẹni tó fi ìsìláàmù ṣe bójúbójú bíi kọ́mọdé ọkọ̀ mùsùlùmí àmọ́ kọjá sí wípé ẹ̀sìn míì ló ń ṣe bíi kọ́ máa jókòó mùsùlùmí kó sì máa kírun lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ tó já sí wípé kò ní í ṣe àránṣe fún ìsìláàmù àránṣe tí ó bá ṣe fún ẹ̀sìn inú ẹ̀sìn mìíràn ló máa ṣe sí mùnáfìkì àdínì nù. ẹ̀dìmú o mùnáfìkì àdínì òun ni ẹni tí ó gbé ọkọ̀ ìsìláàmù lérí àmọ́ tó já sí pé ẹ̀sìn mìíràn nínú àwọn ẹ̀sìn tí ń bẹ láyé ló máa ń ṣe. yọ àmọ́ yọ ṣe. nígbà tí èèyàn bá gbé ọkọ̀ ìsìláàmù lérí tó wá ń yọ kìrìsìtẹ́nìtì ṣe lábẹ́ tàbí ìyàn ń pera rẹ̀ ní mùsùlùmí ó wá ń ṣe àrànṣe sínú ẹ̀sìn míì ó ń ṣe àrànṣe fún ẹ̀sìn mìíràn yàtọ̀ sí Islam ìyẹn ni wọ́n ń pè ní mùnáfìkì àdínì òun sì ni mùnáfìkì àgbà mùnáfìkì àgbà. ní ìdàkejì mùnáfìkì ìwà mùnáfìkì ìṣesí mùnáfìkì ìwà tàbí mùnáfìkì ìṣesí òun ni kí èèyàn kọ́mọ̀ ládéhùn kọ́mọ̀ yapa àdéhùn tó bá ṣe kọ́mọ̀ parọ́ nínú ọ̀rọ̀ kọ́mọ̀ jàǹbá àgbàfipamọ́ gbàfipamọ́ kọ́ máa jàǹbá lórí ẹ̀ tó bá ṣàdéhùn kò ní múṣẹ yóò yapa rẹ̀ bọ́ bá sọ̀rọ̀ yóò parọ́ tẹ́ ẹ bá fi nǹkan sọ ọ yóò jàǹbá yín lórí ẹ̀ mùnáfìkì kékeré nìyẹn mùnáfìkì ìwà nìyẹn mùnáfìkì ìṣesí nìyẹn àmọ́ mùnáfìkì àgbà orí ẹ̀sìn ló ń gbé ti ẹ̀ka. E orí ẹ̀sìn ló gbé tiẹ̀ kà yóò máa pèrè ẹ̀ mùsùlùmí tó yẹ kó máa ṣe ìsìláàmù bó ti yẹ kó ṣe é yóò máa yọ kìrìsìtẹ́nì ti ṣe lábẹ́ kò sì ní pa ọkọ̀ dà kò ní kéde pé òun ti gba Jésù sínú ayé òun yóò wá máa jẹ́ ọkọ̀ mùsùlùmí àwọn ni wọ́n máa ń pè ní nominal muslim. mùsùlùmí lórúkọ kìí ṣe ní ìjọsìn kìí ṣe ní ẹ̀sìn so mùnáfìkì àgbà ó ní mùnáfìkì àdínì tí ó ń jẹ́ orúkọ mùsùlùmí àmọ́ tí ń lọ ṣe ẹ̀sìn míì tó ń yọ ọ́ ṣe ó lè máa yọ Christianity ṣe ó lè máa yọ Ògún bọ ó lè máa yọ Ṣàngó bọ ó lè máa yọ Ifá ṣe ó lè máa yọ orò bèjì ṣe ó lè máa yọ ajé bọ ajé òṣàlàjé ó lè máa yọ o ó lè máa yọ eégún gbé ó sì ń pèrè ní mùsùlùmí lórúkọ mùnàfìkì àdínì nìyẹn mùnàfìkì àgbàtì nìyẹn tàbí ọ̀nà míì tó tún lè gbàdí mùnáfìkì àgbà mùnáfìkì àdínì ok mùnáfìkì àdínì ni mùnáfìkì àgbà ó ní pé kó dá sí wípé tí bùkátà bá ṣẹlẹ̀ nínú ìsìláàmù kò ní dá sí i tí bùkátà tó bá ṣẹlẹ̀ sí ìsìláàmù kò ní dá sí tí ọ̀rọ̀ islam bá jẹ mọ́ owó kò ní fi kọ́bọ̀ sílẹ̀ tí ọ̀rọ̀ islam bá jẹ mọ́ ilẹ̀ kò ní fi ilẹ̀ ilẹ̀ tó tó báyìí ṣíbùrù kan kò ní fi ilẹ̀ fún islam tí ọ̀rọ̀ islam bá jẹ mọ́ yàrá kò ní fi yàrá lẹ̀ fún islam tí ọ̀rọ̀ ìsìláàmù bá jẹ mọ́ odidi ilé kò ní fi ilẹ̀ fún ìsìláàmù ó sì ní kìí ṣe pé kò ní ṣùgbọ́n tí ọ̀rọ̀ ẹlẹ́sìn mìíràn yálà kìrìsìtẹ́nì ni yálà àwọn tí ń gbégún ni yálà àwọn tí ń gbé orò ni yálà àwọn tí ń bọ òrìṣà mìíràn ni yóò gbèrú yóò ní kí wọ́n dáadáa òun gbogbo iyekíye tó bá jẹ mọ́ òun gbèrú yóò sì gbé mùnàfìkì àdínì nìyẹn ó ní mùnàfìkì àgbà ṣẹwárí mùnàfìkì kékeré ó ní mùnàfìkì ìwà tàbí mùnàfìkì ìṣesí mùnàfìkì ìwà tàbí ìṣesí òun ò gbéyàn kúrò nínú Islam ṣùgbọ́n yóò sọ̀yàn di ẹlẹ́ṣẹ̀ mùnáfìkì àdínì mùnáfìkì àgbà ìyẹn ti gbéyàn kúrò ní Islam ó ti di kèfèrí ó ti di ẹlẹ́bọ àmọ́ ohun táàfi nípe lẹ́lẹ́bọ táàfi nípe kèfèrí bí kò ṣe pé ká pè ní mùnáfìkì àdínì ó ní pé òun náà kò gbé léjú kò gbé ẹbọ yẹn léjú ó ń yọ ọ́ ṣe ni ẹni tó bá gbé ẹbọ lójú tó sọ pé ẹlẹ́bọ lòun àápè ní ẹlẹ́bọ òun ẹni tó bá gbé kúfúrù lójú tó pèrè ní kèfèrí àápè ní kèfèrí ṣùgbọ́n eléyìí ò gbé ẹbọ lójú kò gbé kèfèrí lójú ok ó forí pamọ́ sí abẹ́ ìsìláàmù ló ṣùgbọ́n ẹ̀sìn míì ló ń ṣe mùnáfìkì àgbà nìyẹn tó ti di kèfèrí tó ti di ọ̀ṣẹ́bọ àmọ́ fún wípé ó ń yọ́ kèfèrí ṣe ni ó ń yọ́ ẹbọ ṣe ni àwa máa pè ní mùnáfìkì mùnáfìkì àdínì irú wọn ni abdullahi ibùn ubayi ibùn salul ní àsìkò àlejò muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ń sọ pé mùsùlùmí ni òun àmọ́ tó ga sí wípé ó ń yọ ẹbọ ṣe ó sì ń ṣe àrànṣe fún àwọn ẹlẹ́bọ ọ̀nà méjì yẹn ni ọmọnìyàn ti máa ń di mùnáfìkì àdínì àmọ́ ní ti mùnáfìkì ìwà mùnáfìkì ìwà mùnáfìkì ìṣe ó ní kéèyàn jẹ́ òpùrọ̀ mùnáfìkì ìṣe ni kéèyàn jókùrọ̀ tó jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ báyìí irọ́ ni ó pa mùnáfìkì ṣe òní kíyàn jẹ́ olùyapa àdéhùn tó jẹ́ pé tó bá ti ṣàdéhùn báyìí kò ní í múṣẹ mùnáfìkì wà mùnáfìkì ṣe òní kíyàn jẹ́ oníjàmbá tó jẹ́ pé tẹ́ ń bá fi nǹkan sí lọ́dọ̀ yóò jàǹbá rẹ̀ bíi kó jí nǹkan yẹn lò bíi kó gbẹ́sẹ̀ lé bíi kó takú pé wọn ò gbé nǹkan sọ́dọ̀ ọ̀hún yóò sá jàǹbá yóò jàǹbá onídúkìá mùnàfíkì ìwà nìyẹn mùnàfíkì ìṣe nìyẹn ìyẹn ò sọ ń tàn di kèfèrí kò sì sọ di ọ̀sẹ̀ bọ ṣùgbọ́n ó sọ ọ́ di ẹlẹ́ṣẹ̀ títí tí ó fi ronúkúwàdà lórí mùnàfíkì ìwà tí bẹ ní ọwọ́ rẹ̀ tọ́ mo ti sáré ṣàlàyé ohun tí ń jẹ́ mùnáfíkì fún wa nìyẹn. ọfà kẹwàá èyíkéyìí mùsùlùmí kòkè ó kò béèrè tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyí bá ti wọlé sínú ayé rẹ̀ ó ṣeé ṣe kí ó padà fi rinlẹ̀ pé dájúdájú òun ti gba Jésù Kristi sínú ayé òun tẹ̀rí báwọn ọfà kẹwàá nìyẹn tó bá ti wọlé sí mùsùlùmí kò ké kò béèrè lára ní ọkàn kéde wípé òun ti gba Jésù Kristi sínú ayé tòun o ọfà kẹwàá ti wọlé sí lára nìyẹn.